mo fẹ́ fẹ́ ọkùnrin méjì èmi náà fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ṣe rí mo fẹ́ fẹ́ ọkùnrin méjì sínú ilé kan náà. èmi ọmọ british wọn fẹ́ bá mi ya fọ́tò guess what mo ti dánmọ ya Charlie o. I guess it's because you in the middle. Kí ló ṣẹlẹ̀? came into the wrong house there is nobody like mmm here please. mo rò ni yala ṣì ní yàrá ìyá ẹ. ẹgbẹ́ yorùbá. ṣe bó sọ pé ò mọ mmm. wọ́n ní I'm not here for any drama. má lo òun fún mi mọ́ ẹni kí o mọ padà nígbà tó ń bọ̀. èmi náà fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí mo fẹ́ fẹ́ ọkùnrin méjì sínú ilé kan náà èmi ọmọ british wọn fẹ́ bá mi ya fọ́tò guess what mo ti dọ́mọ ìyá Charlie o. I guess it's because you in the middle. Kí ló ṣe Came into the wrong house. There's nobody like MMM here, please pèrò ló ṣì níyà aláàyà ẹ̀. ẹ gbọ́ yorùbá. ṣe bó sọ pé ò mọ mmm. money I'm not here for any drama. o. ẹni kìlọ̀ fún yẹ́sì. o mọ̀ padà nígbà tó ń bọ̀.